الله الرحمن الرحيم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل أردت أن أعيبها وكان وراءهم ملك وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبرتتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kó do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ gbé dàlù kìyàmà abẹ́lọ́run kó má ṣàìkẹ́ nìkọ̀ọ̀kan wa sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà nítẹ̀síwájú ibi tí a bá tẹ̀síwájú wa dé níjẹ̀ẹ́dógún nípa àwọn ẹ̀kọ́ èyí tí ọlọ́run ọba fẹ́ ká kọ́ lérí ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin anabi Musa àti Khidir àwọn ìṣẹ̀lẹ̀ náà ó kún fún ẹ̀kọ́ ó kún fún ọgbọ́n ó sì kún fún àríwòye tí a bá lè kíyèsí dáadáa ní tẹ̀fsírò wa tó kọjá a bá a dé ibi tí Khidir tó ti sọ fún anabi musa wípé tọ́ ibi tí ọlọ́run kádàrà pé kéwù rẹ̀ ó mọ náà ni. hadha firaqun bayni wa bayni. naam. qala hadha firaqu bayni wa bayni. سأنبئك بتأويل ما لم تستطيع عليه صبرا látara àìmọ́ lè ṣe déédéé pẹ̀lú àdéhùn èyí tí Musa gbé pẹ̀lú Khidir aṣàlàyé fún wa pé hikma tó ń bẹ ń bẹ ó náà ní wípé kò sí ẹ̀kọ́ téèyàn fẹ́ kọ́ láyé àwọn ìlànà ìgbà kẹ́kọ̀ọ́ ó gbúdọ̀ wà ń bẹ gbogbo ẹ̀kọ́ téèyàn bá fẹ́ kọ́ tí ò bá sófin tí ò sí ṣe tí ò sí má ṣe eré ni eré lèèyàn ń ṣe ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba náà sì kórìíra eré kò sí ní tọ́lọ́run ọba ọ̀mà lóbi jẹ́ pé tí yorùbá bá ń sọ wípé ọlọ́run ò mèrè ọlọ́run ò máa wàdà ọ̀rọ̀ burúkú ni èèyàn ti ń ṣàfitì jahalu sọlọ́run nípa àti ń jèrè ọlọ́run dẹ̀ sọ pé dáadáa ju ọlọ́run ahátọ̀ bí kulli in ilma bí kulli in gbogbo nǹkan pátá. ọlọ́run ọba mere kì í ṣeré ó ma àwàdà kì í ṣàwàdà bẹ́ẹ̀ ó ṣe sọ nìyẹn tó gbọ́ ọba ò ọlọ́run kò ma àwàdà á jẹ́ pé jahil ni nípa eré jahil ni nípa àwàdà bẹ́ẹ̀ ni nínú àwọn ìròyìn tá a fi ròyìn ọlọ́run ọ̀kan alijahal ó ò mọ nǹkan kan ọlọ́run ṣùgbọ́n wàmà khalakna samawati wàlá dọ́mà bẹ̀yìnà wùmà làìbín àdásánmà àtilẹ̀ àti ti ń bẹ láàrin méjèèjì kì í ṣeré la fi dá kì í ṣeré la ṣe so yẹn túmọ̀ sí pé gbogbo ohun téèyàn bá ń ṣe láyé tí ò bá ti létò tí ò nílànà ìgbà tó wù ọ ló lè débẹ̀ ìgbà tó wù ọ ló lè kúrò ńbẹ̀ nǹkan yẹn eré definition eré nìyẹn sùnmọ́ gbogbo tó bá ti létò àsìkò báyìí ni màá débẹ̀ àsìkò báyìí ni màá kúrò ń bẹ̀ nǹkan fẹ́ kí n ṣe lásìkò báyìí rè nǹkan báyìí tí n bá ṣe wọ́n bá mi wílé rí ẹ̀ nǹkan pè ní èèyàn máa ń tẹ̀yàn ṣe nìyẹn àwọn ètò yìí ló ń bẹ láàrin anabi musa àti khidir ìgbà tí anabi musa ò wá ṣe déédéé pẹ̀lú àwọn ètò náà ní Khidiru wa ń sọ fún wípé qala hadha firaqun bayni wa baynik. qala hadha firaqun bayni wa baynik sa'unabbi'uka bi ta'wili ma lam tastati' alayhi sabra. qala Khidiru wa ń sọ wípé hadha níbi tá a lórí eléyìí tó ṣe yìí fìràkù bayni wa baynik eléyìí náà ni ó sì já sí òǹpinya láàrin mi khidir àti rẹ musa ètò tó torí ẹ̀ wá àti bàdébì kan báyìí lẹ́yìn eléyìí ò ní gbọ́ mi mà ṣùgbọ́n èyí tó ti gbọ́ tẹ́lẹ̀ òun làlàyé rẹ̀ wà á wáyé ṣùgbọ́n kò tún wá gbọ́ mi. sàwọn àgbẹ̀rún kẹ́bí tá a wí lè máa. تستطيع عليه صبرا سأنبئك بتعويل ما لم تستطع عليه صبرا wọ́n wà á máa fún ọ nírò sàúnàbẹ̀ọ́kà àtẹ̀mbíhù òun yàtọ̀ sí tẹ̀mbíhù bèlhà tẹ̀mbíhù mínà nábàì ibẹ̀ náà náà ti fa nàbíyù yọ àbí nàbí ù ẹni tá a fún ní nọ́bà ù tá a fún ní rò ló jẹ́ pé ní rìwáyà míì ní tẹ́ máa gbọ́ ni pé yá ayò ànàbí ù nàbí yù nàbí ù ìtumọ̀ kankan náà ni méjèèjì sàùnàbíùkà ń ó fún ọ nírò bímọ lamtastatoyin alẹ́ sọ́bọ̀rọ̀. sàùnàbíùkà bíi ta. torí pé n tó ṣẹlẹ̀ yẹn àdìtú ni ó ní Khidiru sọ pé sa unabiuka bi ta'wil ta'wil ayé bi tafsir tabyin tawdih ló fi jẹ́ pé tafsir wọn a máa pè ní ta'wil téèyàn bá ń ka tafsir ìmáàmù tọ́bárí tó bá mú àyà kan wá ó ní wà ta'wiluhu ayé wà tafsiruhu. ọlọ́run bá sọ pé wa ma ya'lamu ta'wilahu illa Allah wa rasikhuna fil ilmi yaquluna rabbana na'am subhanallah wa ma ya'lamu ta'wilahu illa Allah ta'wilu ń bẹ̀ yẹn ó náà ní túmọ̀ ọ̀rọ̀ tó rújú kí ni túmọ̀ rẹ̀. òun lọ́wọ́n ọba fi wá ń sọ níbí wípé kídìrú wá ń sọ wípé sàùnà bí ukabi ta wíìl. sàùnà bí ukabi ta wíìl náà lẹ́mú tẹ́sítẹ́tì àlẹ́yìn sàbẹ̀rọ̀. màá fún ọ nírò àlàyé lérí ń tó farabalẹ̀ tó lè ṣe sùúrù lé lórí nígbà tí ń ṣẹlẹ̀ wá farabalẹ̀ báyìí ń wàá ṣàlàyé ń tó bí kọ̀ọ̀kan màá ṣàlàyé ẹ̀ fún ọ. o gbúdọ̀ fa mọ́dìyẹ mọ́ amasafina. ó ní kò rí amasafina kò rọ́kọ̀jú omi a bàjẹ́hun tá a dáwò sínú tá a dọ́gbẹ́sí lára tó ń sọ pé èyí sì tá a fi se bee. ìdí tí mo fi ṣe ó náà ló fẹ́ gbọ́ yìí. ọkọ̀ ojú omi tó rí yẹn fàkánà ti lè mọ sákìn àwọn aláìní kan ni wọ́n ní. iṣẹ́ pẹjapẹja ni wọ́n ń ṣe iṣẹ́ pẹja ya'maluna fil gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ bá jọ mọ́ kó máa dédìí odò lójúmọ́ àwọn náà náà sọ pé ya'maluna fil ìmọ̀ kéèyàn ọjà pẹja ìmọ̀ kéèyàn ó máa fi ọkọ̀ òbèlè ṣòwò àbí kéèyàn máa wọ ọkọ̀ ojú omi kó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe yóò fọkọ̀ ojú omi gbéyàn lọ bìkan yóò fi gbéyàn padà àbí ó ti pé ẹja ní pàǹtí ẹ̀ yàmàlúnà fìlbáàrì iṣẹ́ wọn jọ mọ́ kí wọ́n lọ́kọ̀ ojú omi kan sì máa ṣiṣẹ́ nínú odò náà. mo wá gbèrò wípé kí n dá léébù kò sọ pé kí n bà á jẹ́ kí n fi àléébù sí ọkọ yẹn lára. wàkàna wàrọ̀ ẹ̀hún mẹ́lìkúrú yàgùbù kúlẹ̀ sẹ́bìnà tí ń gọ́sùbà. wàkàna wàrọ̀ ẹ̀hún mẹ́lìkún ìlú tí wọ́n wà yẹn ìlú tó wá kángun sílùú wọn tọkọjú omi wọn ò lè má bẹ́ẹ̀. nínú ìlú yẹn gan wa kọ́ ọ̀nà wọ́rọ̀ ọ̀hún wàrọ̀ ọ̀hún bẹ̀ yẹn ìyẹn túmọ̀ nínú èdè lárúbáwá wàrọ̀ à ó lè túmọ̀ sí ẹ̀yìn èèyàn báyìí hakikiyan ó lè túmọ̀ síbẹ̀ wàrọ̀ aka wàrọ̀ à nígbà míì ó tún lè túmọ̀ sí bí kéèyàn ó túmọ̀ sí pé gbogbo ohun tó ń ṣe lágbájá máa ń sọ aka fúlàní tanaba kí sara wàrọ aka fúlàn lágbájá òun ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ o bí kò ṣubú ni o. wàkàna wàrọ ahun malikun ọba kan sì ń bẹ tóun ti gẹgòdè wọn ó ti gẹgùn di wọn pé gbogbo ẹni tó bá ti lọ́kọ̀ ojú omi tó dáa òun máa gbá ni wákàna wàrọ ahùn. wákàna wàrọ ahùn ìmọ̀lẹ́. ọ̀nà méjèèjì la wá lè tu sí nínú ìlú tí wọ́n wà yẹn ìlú tó kángun sílùú wọn yẹn mọ́lẹ̀kùn ọba kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wákàna wàrọ ahùn mọ́lẹ̀kùn ọba kan bẹ́ẹ̀ tó ń dẹ wọ́n kí sì níṣẹ́ tọba náà. yàgò سفينة غصبا يأخذ كل سفينة غصبا غصبا يتمييز نية أصل جهال يأخذ كل سفينة gbogbo tí bá ti ń jọ ọkọ̀ ojú omi tó bá ti dá òun a máa gbá ní gasuba nígbà tàbòsí nígbà ta ni ó mú mi nígbà gbígbà lọ́wọ́ ẹni kéèyàn mọ́ torí kí algasubu ó náà ní tí wọ́n lọ́ni lójú gbà mọ́yàn lọ́wọ́ tí wọ́n sá lọ gásíbù nìyẹn nítorí pé bọ̀ fẹ́ wá gan níbo ló fẹ́ wá sí ìtumọ̀ gásíbù nìyẹn nígbà tàbó sí nígbà tó ò ní rí mọ́ tó wá pé yakuzuku lásẹ̀fínà ọba tó mọ̀rọ̀ sọ lọ́lọ́n a sọ pé wọn ìmọ̀ ń gbà bóyá tẹ̀bẹ̀ bá pọ̀ ó lè dá padà ṣùgbọ́n gásíbán ẹ̀rọ tó lọ́wọ́ fi parí ẹ̀ tó bá ti lọ́wọ́ orí gbà mọ́ látara àdéhélé yìí nínú àyà yìí àwọn fàwáìdò ìlmíyà ó pọ̀ mbẹ́ àkọ́kọ́ nínú ẹ̀ ọ̀nà amasẹ̀fínà tufakana tilimasakin ibẹ̀ làwọn àáfàá àti fàáyọ̀ pé tá a bá pè yàn ní miskin ìyẹn kò túmọ̀ sí pé ẹni tí ò ní nǹkan kan làwọn àáfàá fi lọ sórí wípé ayúhùmá aṣáàdù fakiran wàbúùsán minal fakir wal miskin ta ni òṣì wọn pọ̀ jù ṣé miskin ló tòṣì jù ni àbí fakir àwọn àfáà wa ní fakiru ló tòṣì jù nítorí pé miskin bó ṣe tòṣì tó ọlọ́run ọba padà ṣàfitì pé wọ́n ní ọkọ̀ ojú omi àmọ́ sẹ́fínà tó fa káà náà ti lè mọ̀ sáà kí n ní miskin ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹni tó ní ṣùgbọ́n kò tó ó ní ní tí ò tó ní tó ní kò tó gbèlè ń ta ṣe pé yóò ṣẹ́kù ṣùgbọ́n kì í ṣe pé kò ní. lóbi jẹ́pọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì máa ń bẹ lọ́n kọ́lọ́n ó ṣe ní miskin anábì ò bẹ lọ́n kó ṣe ní fakir anábì máa ń pa allahumma inni a'udhu bika minal kufri wal faqr ṣùgbọ́n miskin ọ̀nà àlẹ́ni tó ṣe pé kì í ṣe pé kò ní ṣùgbọ́n kò tó ibẹ̀ yẹn làwọn afá àti fáyọ wípé fakiru ó tòṣì ju miskin lọ nítorí pọ́lọ́wọ́n ọba fi rinlẹ̀ ń bí pé miskin wọ́n ní ọkọ̀ ju omi so nínú àwọn fawaid tó ń bẹ nínú àyà yìí táwọn afá máa ń mú jáde pàápàá jùlọ àyà yìí wo ni wọ́n máa ń lò jù láti lè fi sọ wípé fakiru ju miskinu lọ wa ama sẹfina. ama sẹfina tubakana tilimasakina. ama sẹfina tubakana tilimasakin. ọkọ̀ ojú omi yẹn fakana tilimasakin. àwọn aláìní ni wọ́n ní ibi tá a ti mú jáde nìyẹn pálái miskin ó lè ní nǹkan. lọ́jọ́ lọ́wọ́ ń sọ ní méjì nígbà tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àsùnáfò zaka àwọn èèyàn tí a máa fún ní zaka àsùnáfò thamaniya ọlọ́ni innama sadaqatul fuqara'i wal masakin tẹ́pẹ́ nǹkan kan náà ni kò yẹ ká tún tún wí lọ́nà méjì ṣùgbọ́n àwọn àfa máa ń sọ nígbà míì tó bá jẹ́ pé miskinu nìkan la dá kọ́ ó ti kó fàkírù sínú bàbá dárúkọ fàkírù nìkan ó kó mìskínù sínú ṣùgbọ́n bí tá a bá ti sọ ní méjì ká lọ mọ̀ wípé mìskínù òun ò tòsí tó fàkír ọlọmọṣẹ wa ń fàkír. فكانت لمساكين أما السفينة فكانت لمساكين يعملون في atúrí mú jáde ń bẹ̀ yẹn ya'maluna fil bahr jawazul amali fil bahr kó o ṣe pé iṣẹ́ téèyàn ń ṣe látàárọ̀ dalẹ́ iṣẹ́ rẹ̀ jọ mọ́ kọ́ ọ mọ́ wà lórí omi fil bahr ń bẹ̀ yẹn ìyẹn ò túmọ̀ sí pé inú fi yẹn ò ní tu fi zọ̀rọ̀fíà kì ṣe pé wọ́n wọnú omi fi yẹn àlá nìtumẹ̀ yẹn gẹ́bọ́lọ́ wọn ọba amintun ala anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni irhamu man fil ard yarhamukum man fi sama irhamu man fil ard yarhamukum man fi sama tẹlẹmi ọba àtúnyọ ni ṣe àti gbọ́ bá wọn ni ẹ máa kẹ́ àwọn òkú tí ń bẹ nínú ilẹ̀ kílẹ̀ sì fi kẹ́ wọn ẹ sọjọ́ mẹ́ta ẹ sọgójì ọjọ́ ẹ sì sára fún wa ẹ pa àwọn afa ẹ dànù jẹ yarhamukum fi sama àìmọ́sọ̀kúmọ́ ni òjò kíkẹ́ ọlọ́run ọmọ ṣẹlẹ̀ fáwọn èèyàn máa bí ó ṣe tu nìyẹn nítorí pé ànábì ní irhamu man fil ard man fi fi ay dakhil al ard àwọn tó ń bẹ nínú ilẹ̀ ẹ dákun jẹ́ máa ó ní bẹ́ẹ̀ àwọn òkú tẹ́ẹ̀ bá ti máa ro màlà kẹ́ ẹ sòkú yarhamukum ẹ jẹ́ pé ẹni tí ń sámà náà ní ò yẹn la irhamu man ala al-ard fi yẹn kì í ṣe gbogbo gbà ní fi túmọ̀ sí zọ̀rọ̀ fi yà so èyí nǹkan á níyàn sí yàn téèyàn bá mọ bàlágà ló fi mọ̀ pé gbogbo gbà kọ́ ni fi túmọ̀ sí zọ̀rọ̀ fi yà yarhamukum man fi sama sẹ́nu sámà lọ́wọ́ wá wá bó ló ti bẹ́ẹ̀ túyùn gbèyìn tẹ́ ń sọ ni wípé máa ń fi sàmà ẹni tí ń bẹ inú sàmà inú sàmà yìí lọ́lọ́ wa ẹ́ fọ́ọ̀kọ̀ sàmà ṣùgbọ́n gbà tóbìnrin kan sọ pé tánà bíbélì lọ́wọ́ járíyà pé àyìn Allah kí ló sọ ó ní wàá fi sàmà ànábì ò sọ pé ó ṣe mistake tó pé ànábì gbọ́ ẹgbẹ́ fi tó sọ yẹn fọkọ sàmà istawa ala al-arsh nítòsí jà á mọ̀ yín ní hadith tánà bíbélì ṣàlàyé fún wa pé sánmà kan sí sánmà kejì ó sọ iye ìrìn ọdún tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sánmà kejì sí sánmà kẹta lẹ́yìn sánmà keje ló tó wá kan omi jíjìn omi yẹn náà ó níye ẹgbẹ̀rún ọdún tó jẹ́ Hmm? lẹ́yìn omi yẹn ni àlàáràṣẹ ọlọ́run tó wá wà lọ́run wàkánà àrùṣùú alẹ́lmà wàkánà àrùṣùú alẹ́lmà ọlọ́run ní àlàáràṣẹ òun ọlọ́run orí omi ló wà arahmanu alẹ́l àrùṣì istawa ọ̀rọ̀ sánmà ti bọ́ sẹ́yìn kọjákọjá àlàáràṣẹ ò nínú sánmà sọtọ́ bá wá tún yàrá àmukú máa ń fi sàmà kí ọlọ́run ti bẹ́ẹ̀ nu sánmà la lẹ́sà fi sàmà kò sí nínú sánmà fọ́kọ̀ sàmà ọlọ́run wà so látara àdí eléyìí ya'maluna fil bahar kì í ṣe wípé inú omi ni wọ́n ń gbé wọ́n ń ṣiṣẹ́ lérí omi bíi kún ó máa fi ọkọ̀ ju omi ṣiṣẹ́ àbí ká máa ṣiṣẹ́ ẹja pípa tá a bá wá tu ní sọ̀rí fíyà náà torí pé lómi ń bẹ iṣẹ́ rẹ̀ náà kó máa wọnú odò ni. ara yẹn jẹ́ kó yọ àwọn kò sí láì fi ń bẹ̀. ìyẹn ni ó wàá bí wípé ẹni tí wàá ń bẹ nínú odò ṣé yóò kírun àbí ò ní kírun ẹlòmíì ń bẹ tó yẹ pé iṣẹ́ ti ń ṣe ó lè wà nínú ìsàlẹ̀ odò fódìdí ọ̀sẹ̀ kan àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ naam àwọn gawasun kí lẹ́ ń pè léde gẹ̀ẹ́sì àwọn ò lè pè kéyìn máa yọ gawasun àwọn òun wẹdò òun múdò òun wọdò àwọn lè wà ń bẹ̀ àsìkò òun wá tó báwo ni ó ṣe kírun sálùwàlá ni yóò ṣe ní abítayá mọ́m naam kíbúlà wo ni ó kọjú sí sódà kíbúlà mà àbí yóò sọ ìrun rẹ̀ yẹn dìgbà tó bá tó dórí òkè so masala kan nìyẹn ká lọ ṣiṣẹ́ lérí ẹ̀ assignment ni ya'maluna fil bahar iṣẹ́ ìyẹn ń jẹ́ kó yẹ wá pé gbàláàyè ń bẹ́ẹ́ èèyàn lè máa ṣiṣẹ́ lórí omi èèyàn lè máa ṣiṣẹ́ nínú omi. ó wá ṣàfitì àléébù yẹn sọ́dọ̀ ara rẹ̀ kò sọ pé ọlọ́run ọba fẹ́ kí n bà jẹ́ ó ṣe ìràádà yẹn sọ́dọ̀ ara rẹ̀ ta àdùbán màlá bẹ́ẹ̀ sì ni àléébù tó dá sí ara ọkọ̀ yẹn sọ́lọ́run mọ̀ sí sọ́wọ́n àti bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ yẹn kò ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wa àròdìtù èmi ni mo gbèrò anaibaha kí n sọ àléébù sára ọkọ̀ ojú omi náà tààdùbà ma allah ló fi jẹ́ pé anabi ibrahim ó ní fàáidá fàhùwà yashfini nígbà tí n bá sàárẹ̀ ọlọ́run ní máa ṣe ni ó fún mi ni ó wò mí sàn kọjá pé gbàtọ́ ọlọ́run ni gbàtọ́ ọlọ́run bá ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí pọ́lọ́hún ò mọ̀ sí àárẹ̀ tó ṣe ọ́ kò túmọ̀ sí pọ́lọ́hún ò mọ̀ sí bó ṣe dá ọgbẹ́ sára ọkọ̀ ojú omi náà ṣùgbọ́n gbogbo bí ta bá ti ń rí ọ̀rọ̀ tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ̀fúnmọ́ àwọn sálàf lérí ẹ̀ ni pé ó sọ bẹ́ẹ̀ tá a dùbán máa la ó fi wùwọ́ ẹlẹ́kọ̀ọ́ láti má fẹ́ ṣàfitì àlàyébù ìrádàtúláyèb sọ́dọ̀ ọlọ́run àmọ́ ọlọ́run àhátọ̀bí ìmọ̀ ọlọ́run ọba ó ṣáájú lérí pé dídá lébù tó dá sí yẹn ọlọ́run wọ́n arọ́tò àyìnbá ha mo wá mo ní lánìyàn mo gbèrò kí n dọ́gbẹ́ sọ́kọ̀ omi náà. torí pé n kí n ṣe bẹ́ẹ̀ ni wípé ọba kan ń bẹ tó ti gẹ̀gùn dè wọ́n tó ń retí wọn pé wọ́n ń bọ̀ abílù tó kángun sílùú ibi tí wọ́n ń lọ ọba kan ń bẹ ń bẹ. yàkùdùkú lásàbí nàti kó lásẹ̀ fínà gbogbo tí bá ń jọkọ̀ omi pátápátá gbogbo ọkọ̀ ojú omi kò ní fìrà kan lẹ̀ yóò gbà ní gbígbà tìkà yóò gbà ní gbígbà ta ni ó mú mi yóò gbà ní gbígbà téèyàn ò ní rí mọ́ torí kí nǹkan yẹn mọ́ bá tó bá sì ti rí àléébù lára ọkọ̀ ojú omi yẹn kò ní fẹ́ gbà mọ́ tọkọ̀ ojú omi yẹn bá sì ti lè bọ́ mọ́ wọn tó bá ti bọ́ mọ́ wọn mìskínì yìí lọ́wọ́ kò sí tí wọ́n máa jẹ mọ́ fàìmtún ìdí nìyẹn kọ́mọ́bà gbà á lọ́wọ́ wọn ìdí nìyẹn tá a fi dọ́gbé sí bẹ́ẹ̀. Naam. Wa ammal gulam fakana abawahu mu'minayni Àlàyé nípa tọkọ omi ló ti gbọ́ yẹn ní tó jẹ́ ká dọ́gbẹ́ sí i kó jẹ́ kí a fi àléébù sára rẹ̀ òun náà ni wípé kọba yẹn má bàa gbà tí o bá sì ti gbà á kò ní lè dínà ìjẹ àwọn aláìní yẹn hekima tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ṣùgbọ́n wọ̀ mà ọlọ́run fi yẹn mẹ́mí. ẹlẹ́ẹ̀kejì wa amal gulam ọ̀dọ́mọkùnrin tí ó ṣẹ̀ tí mo kì mọ́lẹ̀ tí mo pa ìdí tí mo fi pa á. bàkàlà abawahu mu'minain. àwọn òbí rẹ̀ méjèèjì àbáwáhù bàbá àtìyá ó ní àbáwáhù ìyẹn mi bá bi taglib abu bàbá wọn wá lo bàbá nìkan fún bàbá àtìyá àbáwáhù ìyẹn ìwá ṣe mùsànnà múlhákù bìlmùsànnà ni wàkánà àbáwá mu'minin bàbá àti ya ọmọ yìí mu'minin ẹni ọlọ́run ọba ni wọ́n onígbàgbọ́ òdodo ni wọ́n wọ́n fi ìṣẹ̀mí wọn ṣe tọ́lọ́run ṣùgbọ́n àdánwò lọ́mọ yìí jẹ́ fún wọn. naam. fàkọ̀ṣínà àyìn ìròyìn kọ́hùnmá fàkọ̀ṣínà àyìn ìròyìn kọ́hùnmá tó bọ̀ yà á náà à ń wá ń páyà fàkàṣínà látara ń tọ́lọ́ wọn bá fi mọ̀ wá à ń páyà pé tọmọ yìí bá lọ sẹ̀mí tó bá ń bẹ láyé à ń yúre ẹ̀kọ́ wò má tógun yá àná wà kò fọ́rọ́ káwọn ọmọ yìí má bá kọ́ mọ́ wàá jẹ́ pọ́ ọmọ yìí ni ó padà fòró al-irhaq kọ́ máa lọ jẹ́ pọ́ ọmọ yìí ni ó padà wàá fòró àwọn òbí méjèèjì yìí tùgùyánà tí wọ́n fi wá kọ̀yìn sọlọ wa kò fọ́rọ́ kọ́mọ àjẹpọ̀ ọmọ yìí lérí pé gbóhùn lọ́mọ yìí ó ṣe yà kọ́mọ yìí mọ ẹ̀yàkúyà kọ́mọ kọmọ di kọmọ di fún wa kọ́mọ àjẹpọ̀ òní ó padà wá sọ àwọn òbí méjèèjì di kèfèrí àfi tí ò bá sí láyé mọ́ ọlọ́run ọba mọ́fà àwọn ọmọ wa ṣàdánwò fún wa mélòó mélòó tó ṣe pé lérí pé àdánwò tó ọmọ náà ló padà yẹn di ọmọ ló sùn dé ní tó sọ di kèfèrí ọlọmọ fún wa ní ọmọ àdánwò lóbi jẹ́ kí tẹ́lómi bá wá bímọ ọmọ bá ṣaláìsì ìwọ̀n bá ní kó bara jẹ́ mọ́ torí pé ní tó pamọ́ òun ọ̀sọ́ táwa bá ní ká fojú wò nígbà tá a sọ wípé wa kánà abá ẹ́ mọ̀mìnrin bàbá àti ìyá ọmọ yìí wọ́n jó olùgbàgbọ́ òdodo sólùgbàgbọ́ òdodo wáyé kọ́ ọmọ rẹ̀ kú sẹ́yìn pé tábà ní káwọ́ fojú wò á sọ pé ah, ṣé bí tọ́lọ́ náà ni wọ́n ń ṣe ṣùgbọ́n ọlọ́run ọba sì pa kídírù láṣẹ kó pa ọmọ yẹn nítorí tó hàn sọ lọ́hun tí ó hàn sáwọn bàbá méjèèjì kídírù wa ń sọ fún ànábì Musa ìdí tá fi ṣe bẹ́ẹ̀ kíyẹn náà máa jẹ́ wáàsí fẹ́ ní kọ̀ọ̀kan wa bá a bá ń ṣe tọ́lọ́run lójú méjèèjì bí nǹkan kan bá ṣe wá ẹ má jẹ́ wọn ó ṣe wá àsìkan fún wa ká ládùúgbẹ́rẹ́ ti ń ṣe tọ́lọ́run là sọ fún lójú ẹsẹ̀ pé kì í ṣe pọ́lọ́run ò fẹ́ràn mi má bàa mi fún nítumọ̀ àti ẹ̀gbá àwọn táwọn ò tiẹ̀ ṣe tọ́lọ́run yìí ẹ̀yin tó tiẹ̀ tó ọlọ́run yìí gan ọ̀gá o là sọ fún pé dáadáa ọlọ́run ọba ṣe ọlọ́run kì í fi àwọn ẹni rẹ̀ ráre bó ti wù lẹ́kọ́ mọ́ sùmọ́tọ́lọ́run bá ṣe nǹkan míì ó yọ ọlọ́run oore ni fún mùmíní ẹ̀kọ́ tó lọ́wọ́ fẹ́ ká kọ́ ń bẹ̀ ni wa amal gulam ṣe rí ọ̀dọ́mọkùnrin tá a pa yẹn tí ò lẹ́sẹ̀ kankan tá a kàn pa àwọn òbí méjèèjì bàbá àtìyá rẹ̀ mùmíní ẹlẹ́sìn ni wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ni wọ́n jẹ́ olùfọkànsìn lọ́hùn tòótọ́ ni wọ́n jẹ́. àkàṣínà àyọ̀rẹ́pàkùnmá tọ́gbẹ̀ àlàhùn wà kúfúrá. fàkàṣínà ń tó jẹ́ ká sọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ à ń páyà ipe tẹ́mi rẹ̀ bá gùn tó bá dàgbà láyé kọ́mọ̀ àá ṣe pé òun ni ó wà á ikọ̀ hùn mọ́ wàá fòòró bàbá àtìyá rẹ̀ yìí tògòyánà lọ́nà tí wọ́n fi ya tọ́ọ̀gì mọ́lọ́hún ọba lọ́wọ́ wa kò fọ́rọ́ kó máa jẹ́ kó ní ọ̀jẹ̀ sábàbí tí wọ́n fi di kẹfìrí bẹ́ẹ̀ sì ni tẹ̀mí rẹ̀ bá gùn yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kó má bàa wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọba ní ẹ̀mú kúrò ńlẹ̀ náà. fa àròdínà àwa fẹ́ bẹ́ẹ̀ ìyẹn kì í sọ̀rọ̀ khidir ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba ni fa àròdínà nígbà tá a wá ní kọ́mọ yẹn ó kúrò lérílẹ̀ fa àròdínà àyìnyòbùdíláwùmọ́ mini zakata wa akọrọbọrọ xuma ọlọ́wọ́n ọba tó dá wọn tó dá gbogbo wa ọlọ́run wá fẹ́ fún wọn ayọ̀bùdè lahuma rọ́bùhùmá khayran minhu ọlọ́run wá fẹ́ ṣe ìrọ́pò padà ń tó dáa ju ọmọ yẹn lọ fún wọn jàmá nínú ọmọ yẹn kọ́mọ yẹn ó dàgbà láyé kọ́mọ wà lìjẹ́nà àti kí ọmọ yẹn ó kú kán wà lìjẹ́nà èwo ló dáa jù ní méjèèjì naam ọlọ́run ọba ní àwa fẹ́ fi rọ́pò fún wọn ayọ̀bìdì làwùmá rọ̀bùhùmá. wà á rọ́dínà ayọ̀bìdà làwùmá rọ̀bùhùmá khayran minhu zakatan wà aqraba ruhuma. ẹni tó ṣe wípé ó lóore mínihù jọmọ yẹn lọ lọ́dọ̀ ọlọ́run zakatan nítàfọ̀mọ́ ní tó lè jẹ́ wọ́n mọ́ níwájú ọlọ́run òun ni kọ́mọ yẹn mọ́ bá wọn dàgbà. wà á kọ́rọ́ burúkú mọ́ èyàn wá fẹ́ kọ́ mọ́ ó fa ayé lẹ̀ nítorí wípé yorùbá bọ̀ wọ́n ní bí òkìní kan bá ni ó máa mu àníyàn nìyẹn nígbà kọ́mọ yóò dàgbà ọlọ́run wá ní ta fẹ́ fi rọ́pò fún wa akọ̀rọ̀ burúkú mọ́ èyí tó súnmọ́ láàánú tó lè jẹ́ wọn ráàánú ju ọmọ yẹn lọ la fẹ́ èyí tó tún kàn ó náà ni ìgànná èyí tí àwọn ará agbègbè ọ̀hún tí wọn ò gbà wá lálejò tá a wá ń tún bá wọn tún gànà wọn ṣe kí ló tá a fi ṣe bẹ́ẹ̀ wà á mẹ́lìkì dáa. ó ní kò rí gànà. àwọn tí wọ́n ní gànà ohun ilé ọ̀hún àwọn tí wọ́n ní àwọn ọmọ òrukàn méjì àwọn ni wọ́n fi sọ rí yé nínú ìlú yẹn lóòótọ́ àwọn aráàlú yẹn ò ṣe dáadáa sí wa ṣùgbọ́n nínú ìlú yẹn àwọn ọmọ òrukàn méjì kan ń ń bẹ tó ṣe pé àwọn ni wọ́n ní ìgànnà yẹn tá a bá wọn túmọ̀ àwọn ọmọ òrukàn méjì kan ni wọ́n ní gbẹ́gbẹ́ bọ́lá wọn bá ṣe fi yé mi. wàkàrà tàhítàhù kanṣun láhùmá. lábẹ́ ìgànnà yẹn wàkàrà tàhítàhù kanṣun láhùmá lábẹ́ ẹ̀gànnà yẹn pẹpẹ ọ̀rọ̀ kan ń bẹ ń bẹ owó dúkìá ń bẹ kanzun lábẹ́ yẹn pé kanzu òbítíbitì owó ó ń bẹ ń bẹ lábẹ́ ẹ̀gànnà yẹn tí wọ́n ti fi pamọ́ fáwọn ọmọ òrukàn yẹn tí gànnà yẹn bá lọ wó lásìkò yẹn àwọn èèyàn ó jí owó wọn kó àwọn ọmọ yẹn sì kéré wọn ò ní lè gbẹ ẹ̀tọ́ wọn ṣùgbọ́n tí wọ́n bá dàgbà dáadáa wọn ò lè láǹfààní àti lè rówó yẹn fúnra wọn ṣùgbọ́n nísìnyí tí gànnà yẹn bá lọ wó àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sí dúkìá yẹn òun ni wọ́n kó ìdí nìyẹn tá a fi wá bá wọn tún mọ́ kọjọ́ ọ̀gàn náà yẹn ó bá a lè pẹ́ náà. wàkàrà àbúrò máa sọ lè ha. bẹ́ẹ̀ sì ni bàbá àwọn ọmọ méjèèjì yìí tí wọn ò sí láyé mọ́ wàkàrà àbúrò máa sọ lè ha àbí. bàbá àwọn ọmọ méjèèjì yìí ẹni re ni wọ́n nígbà tí wọ́n ń bẹ láyé ẹni rẹ làwọn òbí tó bí àwọn ọmọ méjèèjì nígbà tí wọ́n ń bẹ láyé. àròdà rọ̀bùkà àyìnyẹ bùlùkà àṣọdàbùmá. ntọ́lọ́wọ́n bá fẹ́ fáwọn ọmọ wọ̀nyí náà ní pọ́lọ́wọ́n bá fẹ́ kí wọ́n dàgbà kí wọ́n tójú bọ́. ìgbà náà tí wọ́n bá dàgbà tí wọ́n bá tójú bọ́ ọlọ́run tó fẹ́ mú pẹpẹ ọ̀rọ̀ wọn jáde fún wọn kì í sàsìkò tí gànà fẹ́ wó èyí tọ́lọ́run ọba fẹ́ ṣe yìí kó lè máa jẹ́ ìkẹ́ fáwọn ọmọ náà látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. gbogbo ohun tí mo rí gbogbo ohun tó rí tí mò ń ṣe mo pààyàn ni mo mọ̀ gànán ni mo bá ọkọ̀ omi jẹ ọkọ̀ omi jẹ mi ò ṣe láti fẹnu ara mi eléyìí ní ṣókí àlàyé lérí nǹkan tó lè ṣe sùúrù lé lórí bóyá tó bá ṣe sùúrù bóyá ó bá gbọ́ jù bẹ́ẹ̀ lọ. ayé yìí tá a kà yí àwọn àlàyé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ nú àwọn àlàyé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà á malijidaru fakana li gulameni yetimain fil madina ó jẹ́ kí a mọ. akakún tọ́lọ́wọ́n ọba ka ọmọ òrukàn kún ọmọ òrukàn ọmọ tí o ní bàbá láyé tí o sì tí bàlágà tó wà nípò ọmọdé tí baba rẹ fi fayé lẹ ẹ wá wo gbogbo odidi ìlú bẹ́ẹ̀ ni pé o sí èèyàn kankan bẹ̀ mọ́ tọ́lọ́wọ́n fi wá mójútó ọmọ òrukàn nìkan tọrọ ọmọ òrukàn ọba nínú ìlú yẹn àwọn àfa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wòlíì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ọmọ òrukàn láti sánmà ọlọ́run wá ń mójú tọrọ ọmọ òrukàn láàfin lè mọ̀ wípé ọmọ òrukàn ti ń bẹ ní sàkáání rẹ o gbúdọ̀ fìyà jẹ wọ́n o gbúdọ̀ ṣàánú wọn tí ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́npọ́lọ́ ń lò ọ́ ní sábàbí dáadáa fọ́mọ òrukàn anabi sallallahu alayhi wa sallam anabi ní ana wa káfílù yatim fil jannati hakadha kahatain. wàfi riwayatin hakada anabi anabini èmi àti gbogbo ẹni tó bá ń tọ́jú ọmọ òrukàn báyìí láti jọjọ rí inú àlùjànnà ló fi wáá jẹ́ wípé ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde nínú àyà yìí bọ́ ọ bá tọ́jú ọmọ òrukàn ntọ́lọ́run bá ní yóò jẹ yóò jẹ bá ń bẹ ní sàkáání ẹ tó bá ń wa amaliyati ti mafala. tanihar àbí. ọmọ òrukàn má jàgbé mọ́ wọn àmọ́ ìyẹn ò túmọ̀ sí pé tọmọ òrukàn bá ṣe ń tí ọ̀dà kọ́ ọmọ náà tọ́ba ṣe ń tí ọ̀dà ẹ̀ mọ́tò ọmọ òrukàn ẹ̀ sáfilẹ̀ tí ẹ̀ ọ́ bàjẹ́ àmọ́ nínà ti kà nínà ti pé kò ní babaláyé là ìyẹn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ẹ wá wo ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ wa ń bẹ̀ yẹn wípé ah, ọmọ yìí ah, bàbá àwọn osisi láyé mọ́ ah, ìyá ọmọ jẹ̀wọ̀n láà ẹ wo láti sánmọ̀ ọlọ́run sì ń ké ta fáwọn ọmọ òrukàn méjèèjì yẹn ẹ̀kọ́ wa ń bẹ̀ nìyẹn bọ́mọ òrukàn ká ń bẹ ní sàkáání rẹ ní sábàbí dáadáa yóò lọ ẹlòmíì lè ké ta torí pọ́lọ́ ń jẹ́ kó yẹ wà á bí fa amal jidaaru. wà amal jidaaru fakana ní gulamayni yatimayni. láti sánmà lọ́lọ́wọ́n ọba ti ń kíyè sọ̀rọ̀ ọmọ òrukàn méjì lódìdí ìlú bí ẹni pé òsèyàn kankan nínú ìlú yẹn mọ́ ọmọ òrukàn nìkan ọlọ́run sì ń ké ta fún wọn láti sánmà ìyẹn wà nínú ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ̀ tọ́lọ́wọ́n ọba tó dá wa tó bá lè máa mójútọ́rọ̀ ọmọ òrukàn báyìí bó wá ní tọmọ òrukàn kan àbí méjì ń bẹ ní sàkáání rẹ òun wá ń fìyà jẹ wọn ogún bàbá wọn ojókòó tẹ gbogbo dúkìá bàbá wọn òun jẹ mọ́lẹ̀ ó sì fìyà jẹ wọn ìyẹn a máa ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu bọ́mọ ìyá kan bá fa ayé lẹ̀ tó níyàwó tó sì ní àwọn ọmọ ntẹ́ mọ̀lẹ́tọ́kùnrin ọmọ sọ ni pé ìyàwó ni mo fẹ́ fẹ́ èmi ò fẹ́ ọmọ subhanallah jẹ̀mọ́ sọ wá rọrùn kéèyàn wá ra adìyẹ tó ṣẹ̀ṣẹ̀ pamọ́ kéèyàn wá ní adìyẹ nìkan ni mo nídìí mi ò nídìí àwọn òròmọ adìyẹ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bá gbádìí yẹn lọ ọjà bẹ́ẹ̀ fi sínú kùkú ara rẹ̀ ò ní balẹ̀ ẹ bá ta ní one million ibi tẹ́ mú lọ kẹ́ wá lọ fi sínú golden cage kẹ́ ẹ̀ tún wá máa fún ní golden àgbàdo jẹ́ inú rẹ̀ ò ní dùn àfi kó ra àwọn ọmọ rẹ̀ yẹn kájọ ọmọ rìn kiri lórí àtàn bó ṣe rí nìyẹn ọ wà fẹ́ fẹ́ sísá kan tọkọ rẹ̀ ti kú pé ẹ ṣọlá ẹ tó wà bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ rí àwọn ọmọ yẹn so ti subhanallah ìgbà tí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi fẹ́ fẹ́ umu salama gbàtọ́kọ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbàtọ́kọ anábìíní yẹn lọ sọ fún pé a fẹ́ so yìgì ẹ̀ sallallahu alayhi wa sallam anábìíní ní tìjú pọ̀ tẹ́pẹ́ lomi yẹn pé wọ́n bí ọ̀já fẹ́ ọ wọ́n bí rírí anábì nígbà àwọn páìtọ̀ máa sọ pé olúwa ti ní kí n fẹ́ ọmọ bọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anábì tún rán èèyàn lọ ni anábì máa ń tìjú púpọ̀ sallallahu alayhi wa sallam arábìnrin yìí wá nítọ̀ anábì kọ́ ni ó sọ pé òun fẹ́ fẹ́ yẹn téèyàn ó sọ pé rárá ṣùgbọ́n òun ò lè fẹ́ ànábì fún di mẹ́ta ìdí alákọ̀ọ́kọ́ ni wípé òun fẹ́ràn ọkọ òun púpọ̀ àwọn ọmọ tó sì fi ilẹ̀ ó láwọn ọmọ tó fi ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé òun a máa jowú òun máa jowú gan ṣe é sì mọ̀ pé òkun eékùn kó nínú ọmọ ṣe kí ni. Wama, yàrá àwọn obìnrin tẹ́ ẹ rí wọn jowú jura wọn lọ obìnrin míì bọ́ ọ bá fẹ́yàwó lé ọlọ́mọdé ògbókù bọ́ bá gbọ́ pé alẹ́ ẹjọ́ tíyàwó wọlé òun ọ̀rọ̀ pé ọbẹ̀ ẹsẹ̀ ọjọ́ méje ọbẹ̀ hospital lẹ́ẹ̀tì máa ṣe alẹ́ ẹjọ́ náà ni ó fẹ́ǹtì ngbẹ bá gbé lọ́sibítù ṣé ìwọ tó lọ́jọ́ kò tí lọ́sibítù lọ́sọ̀ pé ìyàwó tuntun kan ṣẹ̀ wọlé àbí ìyáálé lè wà lọ́sibítù kọ́ lọ́ọ́ ti ìyàwó tuntun kan àwọn ètí obìnrin nu kọ́lọ́n kó sọ wa ń bẹ̀. ìmí yìí sì ń bẹ kí ṣe pé ó fi ṣe kà ìgbónára yẹn ìyẹn ò jẹ́ kó faint ya ọkọ̀ ń fẹ́ yàwó mi ọ̀fẹ́ yàwó mi yọba pé wàá múdi lọlẹ̀ bọ́ bá sì para rẹ̀ aláyé ò mọ̀ ṣàyè lọ kọ́lọ́n kó sọ wa ń bẹ̀. ìyàwó musalama ẹni àwọn máa jowú ẹlẹ́ẹ̀kẹta wọ́n láwọn dàgbà àwọn èso ọmọdé anabi wa gbé e láti bẹ̀ yẹn anabi ẹ sọ fún pé mi ìṣẹ́gbẹ́ mo jù <laughs> sallallahu alayhi wa sallam sọlọ́bi jẹ́ pé ẹni tó o jù lọ tí máa sọ fún ọ pé òun jù ọ lọ kò ta súnà kẹ́kẹ́ pé mo jù ọ lọ bàbá kan ń pera wa ní broda broda là ń pera wa ní mi ìṣẹ́gbẹ́ láì ṣe ti fáàrí anabi ni ẹ fún pé mi ìṣẹ́gbẹ́ rẹ̀ mo jù lọ gẹ́gẹ́ bá àwọn èèyàn ṣe máa ń sọ lẹ́nu pàbó bá kiri jẹ́ anabi lọ láti bó síbó ó lé ọdún méjì ó lé tànàbí gbà lọ́wọ́ abubakar sọlá sọlá bẹ́ẹ̀ lọ́wọ́ umaru odidi thirty five years lànàbí fi ju ali ó tó o bí lọ́mọ ẹlòmíràn àwọn ẹgbẹ́ gbogbo àwọn sẹ́dínà ali wọ́n lè gbá ànábì àwọn ẹgbẹ́ bàbá ànábì bí àwọn sẹ́dínà ali ah ẹgbẹ́ bàbá ànábì gbogbo àwọn ẹgbẹ́ bàbá rẹ lọ́hùn tí la bọ́ọ̀ bá mọ̀ tán lọ́ọ̀kàtíà gbogbo wọn lànàbí jù lọ ànábì jù abubakar lọ anabi ju umar lọ anabi ju usman lọ anabi ali ọmọ tiẹ̀ ni ali anabi ni ẹ sọ fún pé mi iṣẹ́ gbẹ́ mo jù lọ ṣé yẹn ti nípa àtòwú anabi ni ẹ sọ pé àbọ̀ ọbẹ̀ lọ́hùn ọlọ́run ó ṣe ní fufu yẹ kò ní kúrò ṣùgbọ́n ọlọ́run ó ṣe yóò ṣe òwú yẹn àbẹ̀ lọ́hùn fún ọ àdúrà anabi sì nìyí mustajab ọlọ́run ó ṣe òwú yẹn ní fufu yẹ ẹlẹ́ẹ̀kẹta pa ọ láwọn ọmọ tó pọ̀ alábìnrin a ah, ah, ọmọ náà ti dọ́mọ mi yàtàmọ ni wọn ọmọ òrukàn ni wọn súnà arúgbọn àmúlára ànábì súnà ṣòkòtò àmúlára ànábì ṣùgbọ́n súnà èèyàn ànímúlára ẹ̀ ìbéèrè táwọn ọmọ béèrè pé ṣé wájib ni kí n kó àwọn ọmọ yẹn kì í ṣe wájib sọ̀hí àmọ́ owó ṣe tẹ̀lé súnà ìtànàbí ṣeun kí wọn náà ṣe sọ̀rọ̀ tó bá ti di bí èyí tí ò fẹ́ fún èèyàn yẹn èèyàn ọmọ èèyàn yẹn kúrò mẹ́ẹ̀ ẹlòmíì àtọ̀kan ní o ti kí pákó bọ̀nù sàlámù aláìkùm bó o rí gan ẹ̀ wọ́n sàlámù sọ sàlámù láti sọ pé súnà pákó yẹn ń ṣe ṣùgbọ́n àwọn míì bẹ tí ò bá ti bára mu yẹn àníṣe yẹn bó jẹ́ yẹ pé kì í ṣe wájib àmọ́ kéèyàn ó fi ro rẹ̀ ó wá ń sọ fún obìnrin wípé kódà ẹlòmíì àbá débi pé obìnrin yẹn ò gbúdọ̀ lọ kí àwọn ọmọ ẹ̀ níjọba lọ kí àwọn ọmọ rẹ̀ ìjà ó ṣẹlẹ̀ kí ni gbogbo nọ́sẹ̀nsì yẹn ìyẹn àwọn yẹn ti bí àwọn yẹn ti lọ èyí tó bá bí fún mi lọ́mọ subhanallah gbogbo àwọn nǹkan yẹn ẹ̀jẹ̀ á kí ìsara wa lérí ẹ̀ ọmọ òrukàn àgbọ́dọ̀ ṣe dáadáa sí wọn bọ́ọ̀ bá wá ṣe dáadáa ọlọ́run ò gbàgbé ẹ̀ láàfìrí nínú àyà yìí tọ́lọ́run ọba fi sọ wípé láti sánmà lọ́lọ́run ọba sì ń gbèjà àwọn ọmọ òrukàn ọlọ́run sì ń protect wọn ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn gbogbo ẹnikẹ́ni tó mọ òrukàn bá wà wà ní sàkáání ẹ̀ kó má fara ni wọn kó mú wọn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ kó fa wọn mọ́ra kó ṣe dáadáa sí wọn kọ́ ọba àlegbá láàdá lọ́dọ̀ ọlọ́run bó o bá ṣe nítọ́lọ́ ni wọ́n jẹ wọ́n jẹ ìyẹn wà nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ wa amali jidaru fakanat ẹ̀hẹ́n. وأما الجدار فكان لغلامين يتيمين في وكان تحته كنز لهما àwọn àfáà tún wá mú jáde ń bẹ̀yẹn wà kánẹ tààtà ò kánzùn làhùmá ṣó bá ṣẹ̀rí àmú kéèyàn ó kówó pamọ́ ká gbẹ́lẹ̀ ká kówó pamọ́ bẹ́ẹ̀ àwọn àfáà fààyàn ń bẹ̀ kò sí ní tó burú èèyàn lè kówó pamọ́ nítorí pé tó bá pè ní tí wọ́n ṣe yìí ò dáa ni ọlọ́run ó fà léèbù kan ọ̀rọ̀ yẹn èèyàn lè kó owó pamọ́ nítorí kó lè jàǹfààní fáwọn ọmọ lápèjúwe bàbá kan ọlọ́run bò láṣìírí ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ̀ gbígbé bóun ò bá tiẹ̀ sí láyé mọ́ ìyẹn ò lè jà wọ́n mọ́ òun irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni àwọn òbí àwọn ọmọ wọ̀nyí ṣe wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ owó wọ́n rì mọ́nú ilé ìgbà tí wọn ò wá sí láyé mọ́ àwọn ọmọ yìí ò sì ní nǹkan kan ṣùgbọ́n táwọn òbí wọn ti fi pamọ́ fún wọn yìí ẹ̀tọ́ wọn ni wọ́n sì wà nípò ọmọdé tí wọn ò tí ì gbà tí ìgànnà yẹn bá lọ owó ń gbà náà àwọn orí olórí ni wọ́n kó ọlọ́run bá fi wá bá wọn kíyèsí ló fi pa kídírò láṣẹ pé ẹ lọ ọmọ gànà yẹn kó mọ wò ń sìn torí pé ọlọ́run ọba gbèrò nígbà táwọn ọmọ yẹn bá bàlágà tán ti tójú bọ́ ìgbà yẹn nìgànnà yẹn ó tó wó tó bá wa wó ńgbà yẹn àwọn ọmọ yẹn yóò tó wa bẹ́ẹ̀ nìkan bá ní kó má dé bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó lè ké héyì mọ́ wọn àwọn náà ti tójú bọ́ ẹ̀wọ́ bọ́lọ̀ wọn bá ṣe ń kíyèsí yàn ló fi wá jẹ́ pé ibẹ̀ yẹn ló fi yẹ kó gbọ́ yé ìwọ tó ní bàbá tó ní ìyá láyé gan ṣé wọ́n ló ń kíyèsí ara rẹ̀ ló fi yẹ kó mọ̀ wọn bá ní ń kíyèsí wa gbogbo èyí tó bá ti láàjẹ́ òun náà láàjẹ́ èyí tó bá ti láàní jẹ́ kò sí bá a ṣe fẹ́ láti ẹwu obi tọ́lọ̀ ń wà lọ́hùn ọmọ òrukàn táwọn ẹlòmíín fẹ́ẹ́ lè mọ́ mọ̀ wọn nínú ìlú tí wọ́n wà yẹn gan ọlọ́run sọ pé wàá mọ̀lẹ́ jìdí àrùfà kánẹ́t ẹ̀ ìyẹ̀tì mẹ́rin fìlìmọ̀dínà nínú ìlú yẹn ẹlòmíín fẹ́ẹ́ mọ̀ dá wọn mọ́ yẹn mọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba tó dá wọn ọlọ́run ọba dá wọn mọ̀. wàkàlẹ́ tàbí kan zọlá wàkánà abóhùnmá sọ̀lẹ̀ ha níta tó fẹ́ mú jáde ń bẹ̀ yẹn ó mọ̀ dá kẹ́ni rébí ni bẹ̀rẹ̀ àwọn àfáà ti wá mú jáde ṣé dáadáa òbí àmọ́ nílàpá lára ọmọ bí òyí wà nínú ẹ̀rí táwọn àfáà máa ń lò láti lè sọ wípé nínú àwọn ń ta máa wò bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fẹ́yàwó àbí téèyàn bá fẹ́ lọ́kọ èyàn ó wo asulu sharaf nínú ìran wo ló ti wá àwọn wo ni wọ́n bí sáwọn èèyàn gidi ń bẹ nínú àwọn tó bí àwọn wo ló bí ẹ̀ kí ni ń ta mọ̀mọ́ wọn kí ni ìròyìn wọn láwùjọ bó làwọn èèyàn ṣe mọ̀ wọ́n nídìí ẹ̀sìn bó làwọn èèyàn ṣe mọ̀ wọ́n nínú ìwà ọmọlúàbí gbogbo àwọn nǹkan yẹn a máa ń wò nítorí wípé ẹ̀jẹ̀ á máa wa nígbà wá fẹ́ fẹ́yàwó tọ́ wá délé àná tó wá nítọ̀ ìwọ nìkan lọ́wọ́ agoboro yìí alihamudulilayi irùngbọ̀n ló dúró yìí ṣòkòtò náà ló dúró bó ṣe yẹ kó dúró yìí àwọn wo la wá tún lè tọ́ka sí nínú fámìlì yín bọ̀dájẹ́gò so ah mọ bọ̀dájẹ́gò téèyàn bá ń lọ sọ́nà àárọ̀ mi yẹn ibi junction ẹnìkan ti ń ta ọ́ìlì báyìí bẹ́ẹ̀ Okay so ṣé kìí ṣe ẹni tó ń sa ẹ wọ́n máa ń sàdá tíjà bá dé wọ́n máa ń sàdá ibẹ̀ tí <laughs> téèyàn bá tọ́ wọn wọn ìjà o ṣùgbọ́n tí wọ́n bá ń jà wọn lè pààyàn o so so kódà bá ń ṣe tún dùn ìbọn bẹ lára wọn òkè wọn gan ni first born dáàdi àwọn so ẹni tán tún wá bí àwọn so tẹ́ bá ń lọ síbi area gáràjì lọ́nà Àbújá yẹn so àwọn ni wọ́n mọ àwọn náà ń ta ògógóró níbi. <laughs> náà bá ṣe kí ni ẹgbẹ́ ẹ sísá àwọn tó tún já gbà ẹ tẹ ẹ bá ju ẹ lè mọ wọn tẹ bá ń lọ síbi tẹ bá fẹ́ dórí odò yẹn ilé aṣẹ́wó junction já ànámọ̀ yẹn so àwọn ni ìyáná là so àwọn ni olórí gbogbo àwọn aṣẹ́wó tí wọ́n wà ń bẹ̀ ọlọ́run fi wọ́n kẹ́ nínú fámílì àwọn gan so ọlọ́run kẹ́ ṣàánú òun ọlọ́run fẹ́ yóò òun kan bẹ̀ wọ́n àwọn tó bí nìyẹn bàbá gan wa ń kọ́ ah, àwọn dàdúrà ah, àlòkù sọ́jà ni wọ́n wọ́n ti fẹ̀yìntì ní ibiṣẹ́ sọ́jà bẹ̀rẹ̀ tí ń ṣe ní ìsìn báyìí wọ́n bá wọ́n bá ń dẹ̀mu ni àwọn máa ń lọ dẹ̀mu kankan bíúrì wọ́n máa ń wa ọkọ̀ àwọn bíúrì so wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ nílé ọtí màmá wa ń kọ́ ah, àwọn náà ń ṣiṣẹ́ nílé iṣẹ́ púùlù ilé iṣẹ́ púùlù àwọn oní tẹ́tẹ́ wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ń ṣiṣẹ́ bàbá àjẹ̀bù ọmọ ní rògbọ́n sì dúró dáadáa yìí ọlọ́fàá tí Imam Shafi rahimahullah tóbi jẹ́ kó yẹ wá wípé fìlà akẹ́lẹ́ fàrẹ̀ kan wà fìlà àdàbẹ̀ wà. Thank you. الناس يجمعهم شمل وبينهم في العقل فرق وفي الآداب والحسب في العقل فرق وفي الآداب anasu yajima ohun ṣàmúlò wà bẹ́ẹ̀ iná humọ gbogbo wa lè yàn lóòótọ́ èèyàn orúkọ èèyàn yẹn ó kó gbogbo wa sínú wà bẹ́ẹ̀ iná humọ fẹlẹ akil farekan wà fẹ adábẹwàl sàbẹ fẹlẹ akil farekan wà fẹ adábẹwàl a jura wa lọ nínú ìran anibíbí jura wa lọ ẹlòmíín lè má lówó lọ́wọ́ ṣùgbọ́n ó rẹ́ níbi bàbá ni àwọn bàbá rẹ̀ ẹ̀ mọ bàbá rẹ̀ ni ẹlẹ́sìn bàbá rẹ̀ ẹ̀ mọ ya rẹ̀ ni ẹ̀ mọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni ẹ̀ mọ àwọn àbúrò rẹ̀ ni. kọ́ wà fẹ́ àdàbẹ̀ wà lásàbẹ̀ fẹ̀lẹ́ àkẹ́lẹ́ fàrẹ̀ kọ́ wà fẹ́ àdàbẹ̀ ìyẹn ló yẹ ká máa sáré gbogbo ẹ̀kọ́ lówó ẹ mọ broda yẹn ah multibillionaire ni wọn bẹ ti yahoo yahoo ni o kí ló ń fa nìyẹn. fil akil farikun wa fil adabi wal hasabi fil akil farikun wa fil adabi wal hasabi. bàbá fẹ́ fẹ́ yàwó gbogbo ẹ̀ ní ká inú ìrànwọ́ ló ti jáde. في العقل فارق في الدين فارق وفي الأصاب وفي الآداب wal bẹ́ẹ̀yàn bá lọ fẹ́yàwó nílé tó da èèyàn á sì mọ gbádùn bẹ́ẹ̀yàn bá lọ fẹ́yàwó nínú ilé tó da bí àwò rẹ bá ṣe nǹkan kan bọ́ bá wá bínú bọ́ bá délé wọn wọ́n tún taari ẹ̀ sí ọ wọn ni kò sí nínú ilé wa yìí ọmọ kan ọ̀dálẹ̀ mọ́sùn bìrì ó sì lọ fẹ́yàwó níbòmíì bàbá gan ni ó gbọ́kọ̀ wá ni ó fi máa kẹ́rù ọmọ rẹ̀ fìlà akẹ́lẹ́ fà rẹ̀ kọ́ wà fẹ́ àdàbẹ̀ wàlhàsàbẹ̀ fìlà akẹ́lẹ́ fà rẹ̀ kọ́ wà fẹ́ àdàbẹ̀. àwa ti lọ bí nìka kan rí tí búrọ́dà àti bàbá ìyàwó tán yọ kúkú síra wọn wọ́n sì exchange bíi mẹ́ta. <laughs> níjọ́ nìka gangan fẹlẹ akẹlẹ farẹ kan wà fẹ àṣàbẹ wa ṣé bẹ́ẹ̀ ni o ti fẹ́ yà wò farẹ kan wà fẹ àdá ẹ dákun pé mo fẹ́ fẹ́ yàwó ẹ méjì gànàgànà ó mú ni gbogbo ẹ̀ ní ká wò kò jẹ́ dandan kó jẹ́ gírádùétì dandan kó wo ibi tó ti jáde fìlà akẹlẹ farẹ kan wà fẹ àdá wà àṣàbẹ fẹlẹ akẹlẹ fàrẹ kan wà fẹlẹ. broda yẹn wọ́n ń gbìyànjú gan-an ẹ̀kọ́ jihad wọ́n ń gbìyànjú gidi akànpàdé ní central mosque ṣé yẹn ti wá tó fẹlẹ akẹlẹ fàrẹ kan wà fẹlẹ àdàbẹwà àwọn wo ni wọ́n bí fàrẹ kan wà fẹlẹ àdàbẹwà níbo ló ti jáde àwọn wo ni wọ́n sú torí pé ìta ọmọ ilé ni nígbà míì inú ilé lèyìn ó padà sí eléyìí tá à ń wí níjọ́ nìka gangan bàbá ìyàwó bá jáde kódà nìka ni bàbá ìyàwó wọ̀ ọ wá wọ agbádá lórí ẹ̀ kò wà wọ tẹ́lẹ̀ kankan àwọn à ń pe àwọn bàbá ìyàwó báyìí kí wọ́n jáde síta ọkàn jáde wípé kí lẹ wá ṣe níbí èmi gan ni mò ń ṣe lẹ́kítọ̀ lọ́wọ́ <laughs> ìfẹ́ àfẹ́wé ń gbàgbọ́ ẹ̀ dójú ẹ̀. <laughs> mo ju máìkì lẹ ojú ti rórí ní tí mò ń sọ yìí sìn yóò ti lé lógún ọdún ìfẹ́ àfiwé lójú ẹsẹ̀ mo ju máìkì lẹ àfa kódà gbádá làfa wọ ọjọ́ náà àfa náà bàbá ẹ ṣe sùúrù àṣà ti wá nígbà kan yìí náà lẹni ká wá bàbá ni ṣé èmi ni mo tatapoli pé àwa la àárín ìtapoli ṣé mo ní mo fẹ́ fún ọ níyàwó Ah, no ẹni eh, tẹ́ ẹ sọ́njọ́ yẹn náà ni pé ká mọ bọ̀ ká lè kó àwọn fámìlì wa lọ́wọ́ bí bàbá ṣe kó blow fún àfa nìyẹn tá a fa wa wọ̀ bó ṣe ṣubú kó tó dìde ẹsẹ̀ tún kọ́ agbádá àfa tún nalẹ̀ ah bàbá náà ṣe yá agbádá lẹ́nu ah bàbá kìlọ̀ ah ẹ lè mọ ó fún bàbá ń bí mẹ́ta <laughs> bàbá náà nípa wèrè lòun o wèrè lòun o lọ béèrè òun ní agége òun pẹ́ lẹ́kọ̀ọ́ mo wá jogun subhanallah filakil farikun wà fil ada. ìyàwó ọ̀hún níjọ́ náà in yẹn ó padà yọwọ́ kò sí lọ́dọ̀ ọkùnrin yẹn mọ́lẹ́ ni torí pé ẹ̀jẹ̀ amọ̀ra bàbá rẹ̀ ti ní wèrè lòun filakil farikun wà fil ada asabe filakil farikun wà fil. àwọn tó bí ní ṣe pàtàkì èèyàn a sì máa jọ lámì ọlá tó ti pé wọ̀gùn ọ̀gbọ́n jù bá ọmọ lágbájá ni ẹ mọ bàbá ẹ ni ọmọ tàmọdọ ẹ mọ yára ni èèyàn báyìí ni wọn èèyàn a sì máa jẹ ní gbogbo kódà ibi táwọn òbí èèyàn sí ló fi jẹ́ pọ̀ dákẹ́ ni eré bíyàn tọ́ ọ bá wa ló fi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa tẹ̀rìbíàtú àwòláàdì ìǹtẹ̀yìn ọkọ̀ wá fọ́mọ èèyàn ni kéèyàn wá yàrá ìǹtẹ̀yìn ọkọ̀ wá fọ́mọ èèyàn ni kéèyàn wá ọkọ rẹ̀ ní ṣe pé ẹ bẹ ṣe wọn yàrá burúkú owó ń bẹ lọ́wọ́ ẹ nígbà yẹn wá ń kọ́ sówó ni gbogbo ẹ ní yàrá yẹn owó ń bẹ lọ́wọ́ ẹ ṣé n ta fẹ́ lónìí ẹ èyàn ó wo nas asulu sharof. nínú ọ̀ràn wo ló ti wá àwọn wo ni wọ́n bí àwọn èèyàn wo la mọ̀mọ̀ wọn gbogbo àwọn yẹn ṣe pàtàkì ọlọ́run fẹ́ kó yé wa ń bì ẹ wo tọ́lọ́run ọba fi ròyìn wọn. kò sáwọn bàbá yẹn láyé mọ́ ọlọ́ni wa kana abuhuma saliha àwọn òbí wọn méjèèjì ẹni rẹ ni wọn nígbà tí wọ́n ń bẹ láyé àwọn àfa wa mú jáde ń bẹ wípé iṣẹ́ tóbi ṣe sílẹ̀ níbi iṣẹ́ rí ọmọ ajẹ́ ọmọ ọmọ ajẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ajẹ́ ẹ̀yin máa wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tán bá fàníyàn dáadáa lu ayé tán fàníyàn dáadáa tọmọ ọlọ́mọ ọmọ wọn jàfa ọmọ wọn jàfa níbi dálómi ti fẹ́ kalẹ̀kùn ọmọ wọn ò ní kalẹ̀kùn bẹ́ẹ̀ tán bá ti dárúkọ wọn ọmọ ẹni báyìí ni wọn ò sì lẹ̀kùn fún èwo ni wọn náà fẹ́ ra kalẹ̀ bẹ́ẹ̀ bá sì fẹ́ ra èyàn ò ní ní para hàn wọn owó torí pé lómi owó ó ti fi ba ọ̀la jẹ́ owó ó ti fi ba àlìkìyàmà jẹ́ gbogbo owó owó owó ni ẹnìkan kò benefit látàrí bẹ́ẹ̀ sì ni gbogbo èyí tá à ń ṣe yìí náà èyàn ó jẹ́ ń bẹ̀ ọmọ ó jẹ́ ń bẹ̀ àrọ́mọdọ́mọ ó máa jẹ́ lọ Lo fi jẹ́ pé àǹfààní nínú tá a fẹ́ mú jáde nínú àyà yìí ó náà ní wípé àsódà kéèyàn ó rẹ́ni rẹ bíyàn ẹlòmíì ń bẹ nínú ìlú tó bá ní ta ló bí wọ ilẹ̀ pé ah, ah èmi náà lọ́sọ pé ta ló bí mi lẹ̀ yìí ẹlòmíì wà máa jalè kan ọmọ àwọn bàbá ọmọ àwọn tó bí ni iyì ọmọ nìyẹn ni ọmọ àwọn tó bí kà á dá fún abẹ àmọ́ àwọn bàbá ẹ bó lè làwọn bàbá kí lóríire tó wà ń bẹ so látara àdé eléyìí ó da kárẹ́ ni ire bí ni oríire kan ni lọ́tọ̀ kéèyàn káwọn òbí yẹn jiyàn dáadáa àwọn ọmọ tó wá fẹ́ bí náà ìwọ náà ra àǹfààní yẹn fáwọn ọmọ rẹ pẹ̀lú kó fóbìnrin dáadáa ayé táwa wà yìí láti rí ẹlẹ́yà tí ń pàgò lórí pàápàá fẹ́ ṣe mọ́ síná pé wọ́n ó gun pa ni gbogbo àrúgbó sì ń rí ọ nígbà ẹnìkan bá fẹ́ fẹ́ mọ́ lọ́dọ̀ ìpótọ́ wọ́n dá lóòótọ́ àmọ́ níjó òní tọ́rọ̀ bá ti dàbí ọ̀rọ̀ láàrin àwọn àti àáfà ìgò pípa ni o so ọlọ́run abẹ́lọ́run ọmọ tá a fẹ́ so igi ẹ̀ lẹ́nu mọ́jọ́ mú wá ẹ̀yìn lọ́dọ̀ ìyá rẹ o àmín sọmọ pọ́nrọ̀ nu àwọn ẹlẹ́yà mi wà báyẹn sọmọ pé gbogbo ẹ̀ náà ń sojú gbogbo wa gbọmọ rẹ bá fẹ́ lọ ilé ọkọ gbẹtọ ọlọ́run dáadáa ara ìyá rẹ ní ọlọ́run jẹ́ ó mú o àwọn bí ìwẹ̀ hànàhànà èyí tí ń bẹ lọ́dọ̀ ìyá rẹ ọlọ́run mọ́jọ́ mọ́ èyí ó mú o. ẹ tó bá fẹ́ fẹ́ ọmọ báwọn òun náà máa ronú lẹ́ẹ̀mejì nígbà àwọn bíi hànàhànà ká díẹ̀ sùn ó sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kárẹ́ ni eré bí ni òòrè tó dáa ni ọlá téèyàn máa jẹ ni òyìn ń bẹ nínú tá a gbé nínú àyà yìí sọ naam. ọlọ́run ọba rẹ̀ wá fẹ́ káwọn ọmọ náà ò tójú bọ́kún ó dàgbà. kọ́lọ́run ọba ó tó wá bá ọmọ mú pẹpẹ ọ̀rọ̀ náà jáde ọlọ́run ọba fẹ́ kún ó dàgbà. kó bá a lè máa jẹ́kẹ̀ẹ́ fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. ẹ̀rí mi tún nìyẹn gbogbo ohun tí Khidiru ṣe yẹn sórí ara rẹ̀ ló fi ṣe é ṣéwù tí wàá lọ ń tẹ ọmọ obìnrin olóbìnrin ẹ béèrè pé sọlọ́n lọ́sàn yẹn fún ọ. ẹ wò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ wò tó parí sí wa máa fa alítòho àmórí kì í ṣe pé mi ni mo gbọ́n débi owó tí mò ń ṣe yìí o kì í ṣe pé mo kàn ń ṣe nífẹ̀ẹ́ nu ara mi ni wa máa fa alítòho àmórí kì í ṣe pé mi ló wù mí kí n mọ pààyàn bí mo ṣe ń ṣe kì í ṣe pé ọlọ́run ló fi mọ mí ọlọ́run ló sì ní kí n ṣe bẹ́ẹ̀ kí rẹ̀ musa ó lè kọ́ ń tó mà látara mi. lásìtàtì àlẹ́ sọ́ọ̀bù. eléyìí ni dalikata awil eléyìí ni ìfọ́síwẹ́wẹ́ nípa mẹ́lẹ́m tẹ́sítàtì àlẹ́ ìsọ̀bẹ̀rọ̀ lérí àwọn nǹkan tó lè ṣe sùúrù tó ní kápá láti ṣe sùúrù lé lórí só ti yẹ ọ báyìí òdu èyí tá a rí sọ tó ṣe sùúrù mọ òun ló ti gbọ́ yìí o lè má gbọ́ mi mọ̀ ṣùgbọ́n òdu èyí náà àlàyé rẹ̀ òun la ti ṣe fún ọ yẹn so eléyìí ò jẹ́ ní ṣókí ibi tá a ti dá dúró so gbogbo àti ó bá wà ń ka suratul káàfì wọn náà máa ronú sí àwọn ẹ̀kọ́ tó ń bẹ ń bẹ ọlọ́run adúpẹ́ ọlọ́run tó o jẹ́ ni rí ó bí wa torí pàdúrà yẹn ò ṣe é mọ tán bá ti tẹ́nibú bá ti bí ọ ó ti bí ọ náà nìyẹn kò ṣe é tẹ́ni bí bá bí ọgbẹ́ ọlọ́run jẹ́ ni rí ó bí mi èèyàn méjì ètún mú ètún bí mọ́ so tó bá yẹ pé ni ibi lọ́wọ́ bí wọ́n wá mọ̀ bẹ́ẹ̀ lọ́n pé àwọn tí ó tara tiẹ̀ náà jáde kí wọ́n lè sọ pé ẹni ire ló bá àwọn náà so kọ́mọ̀ tún wá jẹ́ pé wọn náà ó ti fẹ́ gùn lẹ̀ fáwọn ọmọ rẹ tí wọ́n tún mọ̀ pé bàbá bàbá wọn olórí ibú ẹ̀dá rẹ̀ bàbá tó bàbá ńlá bàbá wọn ó lè ní nínú ìlú sẹ́yìn káwọn èèyàn kan bẹ báwọn wọn ni bàbá ńlá bàbá wọn nílùú yìí olórí àwọn olè nílùú yìí bàbá tó bí bàbá bàbá bàbá bàbá wọn gan kódà ọ̀gá rẹ ọlọ́sà ààfin ni wọ́n ti bẹ́ẹ̀ lórí ngbà ah, wọn sọ tán ìtàn ìgbésí ayé tiẹ̀ bá wọn tán wọn ọmọ pé àdánwò nu kò síbẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe olè ọ̀jáde nu ọmọ tí wọn náà bá tún bì so látara àdé eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó lọ́n fẹ́ jó yé wa nù ìwọ náà fi mú fínlẹ̀ dáadáa wo lẹ̀ dáadáa má jẹ́ o ṣe wípé ntọ́ wò náà eh, graduate mi ì sọ pé ara àmì kéèyàn fẹ́ graduate o ṣùgbọ́n má jẹ́ pé yẹn ló gbé léjújù tá a bá ti wo ẹ̀sìn tunkahul mar'atu li arba'in a máa ń fẹ́ obìnrin torí nǹkan mẹ́rin kì í ṣe pàdánù ìbí ni má fẹ́ o gbogbo ẹ̀ náà lèèyàn máa wò ó ṣùgbọ́n èyí téèyàn ó tì síwájú òun lẹ̀sìn ni yóò fọbìnrin lè má lè á bí nǹkan bá gúrọ́ bá ṣe díẹ̀ èèyàn lè torí ẹ̀ fẹ́ torí kọ́ bá bá mánéjì owó rẹ̀ wàlhásàbíà èèyàn á máa fi obìnrin torí inú ìran tó ti jáde láyé jọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọ́n kàn tó pé tọ́ èyí máa ń ṣẹlẹ̀ àwọn stars lè máa jẹ́rìí èyí wà ń lọ ní dáadáa wọ́n lè pé tọ́ ànàkùnmọ́lá ọmọ yìí àfẹ́ ẹ̀yin ni àwa fún wọ́n lọ fún bàbá àfa kan ẹni tó bá wù inú àwọn ọmọ yín ẹ̀fún afẹ́ jẹ́ àlùbáríkà fámìlì yín subhanallah afẹ́ jẹ́ àlùbáríkà fámìlì yín káwa náà ò lè sọ pé ọmọ wa bímọ ká lè máa ṣàfihàn ọmọ ọmọ wa náà sínú family ó dẹ̀ mọ́ rí bẹ́ẹ̀ àwọn family mi ń bẹ ọlọ́mọ sànù wọn bẹ́ẹ̀ gbogbo tí ó mọ jáde ń bẹ nǹkan ńláńlá ni ó mọ jáde tó bá yẹ pé nínú àlámọ̀rí tayé náà nǹkan ńlá ni ó jáde tẹ́ pé nínú àlámọ̀rí ìmọ̀ náà nǹkan ńlá ni ó jáde ń bẹ ọlọ́mọ sànù family mi bẹ́ẹ̀ so àwọn ẹni ọlọ́ àwọn èèyàn ẹni ọlọ́ láyé ìjọ wọn wàá sojú kòkòrò family wípé tó bàbá ọmọ yìí ẹni tó bá wù inú àwọn ọmọ yín ẹ bá aṣọ yìí gé ẹ fún kọ́ máa jẹ́ kó náà kó lè gé àlùbáríkà fámìlì yi. ṣùgbọ́n àwò yẹn mọ́ tọ́ọ̀gì torí pé ó ti lówó lọ́wọ́ torí pé ọmọ rẹ̀ wa wálé ó wá fi etí etí ń lò jáàbù ẹ wá ẹ etí ni ó gbàgbọ́ yẹ ẹ̀sìn <laughs> ọkùnrin fi etí ẹ lọ gbàgbọ́ yẹ lọ́wọ́ ṣe rí wọn náà ẹ ti kó àdánwò bá ọmọ yín torí pé òun náà ní láǹfààní pé òun tó ní kẹ́ni rí ó bíwó ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jáwa náà ó lè fi àpẹẹrẹ dáadáa lélẹ̀ fáwọn ọmọ tiwa náà rahmatika ya rahman rahimin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.